Mọ́rẹ́lé Ògbómọ̀ṣọ́ ilẹ̀ agbèwà yẹn ẹ ṣe Ìwérelé Ògbómọ̀ṣọ́ Òkè Ògùn on point à ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ sí lẹ́kọ̀ọ́ òun ni information yẹn tẹ̀ wá lọ́wọ́ ọdún ó ti tẹ̀ mí lọ́wọ́ láti àná but mi ò mi ò farabalẹ̀ pẹ̀lú mẹ́sẹ̀gì yẹn tó torí iṣẹ́ tó wà lọ́wọ́ mi pọ̀ gan-an ẹ̀wọ̀n pé yàtọ̀ sí iṣẹ́ Àgbẹ̀kọ̀yà ó láwọn iṣẹ́ mi tí mo tún máa ń ṣe táwọn èèyàn dẹ̀ mọ̀ èmi ń tààgùn mi ò dúró di pé ẹgbẹ́ kan ń gbébọ̀ àbẹ́ ẹnìkan ń gbébọ̀ ò ń tààgùn mu mo dẹ̀ ń ṣiṣẹ́ wòlíì so òsìgbà tí information yẹn dé lánàá wọ́n sọ fún wa pé Òkè Ògùn in particular Òkè Ògùn in particular so reason tí mo fi sáré ṣe point yìí òun ni pé kí àwọn èèyàn wa lè mọ̀ wípé we are already aware and ìjọba nìkan kò lè ṣe ìjọba nìkan ò lè ṣe so ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ ìwọ náà bọ̀kẹ́ lè mọ̀ pé we are outside and uh, we are outside and. Uh, a ò dákẹ́ bá a ṣe bísì tó a ò dákẹ́ irú ibi tá a wà yín sìn yìí mọ́tò wa ló yẹ ká gbé wá láti kọ́va ẹ̀ kò yẹ kí n máa rìn báyìí títì with the level ibi tí iṣẹ́ dé báyìí but the problem on point wọ́n ní pé àwọn èèyàn wa àwọn ẹlòmíì ò lákìyèsí dẹ̀ntẹ́ bá sì pariwo fún ọ̀pọ̀lọpọ̀ pé àǹfọ̀n báyìí ló máa ń ṣẹlẹ̀ ẹ nílé ọ̀pọ̀lọpọ̀ ní báyìí dá sí and àwọn kan tiẹ̀ tún pè mí àwọn kan pè mí nípa mọ́tò wa pé kí là ń ṣe lórí ẹ̀ wọ́n dẹ̀ lọ díẹ̀ wọ́n ya fọ́tò ẹ̀ up till now àgbọ̀n kankan so reason tó fi ya fọ́tò gan a ò mọ reason so that can be Nigeria for you so in one word Èkó la wà lọ́wọ́lọ́wọ́ báyìí and eh, lórí information ọ̀rọ̀ tó ṣe pé ó ṣe ìwérelé kò ṣe ìwérelé ó ṣe ọ̀yọ́ kò ṣe ọ̀yọ́ ó ṣe òkè ògùn kò ṣe òkè ògùn ó ṣe ògbómọ̀ṣọ́ kò ṣe ògbómọ̀ṣọ́ ah, lágbára ọlọ́run àwa náà a ní dá ìjọba dá a dẹ̀ ní dá àwọn ará ìlú ta dárúkọ yìí a ní dá wọn dá gbogbo apátápátá náà ni a jọ máa lájọ máa ṣiṣẹ́ lórí ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ àwa tún tẹ̀síwájú ní ẹbí kan bá ṣe ń lọ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tiwa ẹ fi wá sọ́kàn olúwa ti ń bẹ tẹ́ ẹ̀mẹ̀ ṣe wà láàyè ọlọ́run nífẹ̀ẹ́ iná lẹ̀ ẹnjìnìà Ọ̀nàkọ̀yà òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ lágbára ọlọ́run queen wa ìyá wa Àyọ̀kẹ́ Adé òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ lágbára ọlọ́run mọ́mi Bọ́lá òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá pátápátá àǹtí àbíkẹ́ ni o àǹtí yínká ni o àǹtí ànolúwapọ̀ ni o lágbára ọlọ́run òkè lẹ́wọ̀n máa lọ ìní wálẹ̀ ẹ̀ bá ṣe ń sáré lórí ọ̀rọ̀ ètò ààbò ìlú bá ṣe ń sáré lórí ọ̀rọ̀ ètò ààbò ìlú lágbára ọlọ́run ọlọ́run elé abombola olùdáàbòbò ó máa dáàbòbò gbogbo wa o bí nǹkan bá ṣe tún lọ very soon I will let you know àwọn information, tí wọ́n send àwọn information tí wọ́n send àti àwọn àwọn voice note tí wọ́n send máa try láti show díẹ̀ torí kó má dàbí ìgbà tá lọ sí ìlú sẹ́yìn nígbà tá dé ìlú sẹ́yìn ìgbà yẹn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ sí sọ pé ogun ò ṣẹlẹ̀ kí la wá ṣe àwọn tó gun àwọn jà meanwhile ẹnìkan ò lè lólé ayé yìí ìwọ máa ṣe tiẹ̀ ẹnìkejì ẹ máa ṣe tiẹ̀ àní lóde pé ọba kan ń bọ̀ àbí ìjòyè kan ń bọ̀ what is your contribution what is my contribution to what is going on across the globe across our land wàá bá wa ṣe tó bá dóde pé ọlọ́run fẹ́ wá bẹ́ẹ̀ ṣe gan ọlọ́run gan lè disappoint yẹ because ọlọ́run expect pé òun fún ẹ lọ́wọ́ òun fún ẹ lẹ́sẹ̀ òun fún ẹ lọ́pọlọ láti ronú láti rorí láti mọ̀rú àwọn èèyàn tó yẹ kó pè sí nǹkan.